الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله فصل في أمر المعاد إنه دان لقوي أفوني ترى في صفوة نقبرو ìbùpadà sí wa ìbùpadà sí wa lẹ́yìn ìgbà tó bá kúrò nílé ayé yìí òun náà ni alqiyama alqiyama kò sí tàbí ṣùgbọ́n a lè máa sá fún a lè máa bẹ̀rù rẹ̀ ṣùgbọ́n ẹ̀bẹ̀ náà la padà padà sí tíyẹn bá ti kú àmọ́ pé wọ́n á lọ gbìyànjú láti sin sínsin eléyìí tó ń sọ mí yàn nínú àpọ́nlé tó lọ́n ṣe fọ́ mi yẹn ni síbẹ̀ mọ̀ kó lọ sọ pé thumma amatahu fa aqbara lẹ́yìn rẹ̀ lọ́nà ọbọ̀ pa lẹ́yìn náà ni ó gbé sínú sàárè ẹ sì mọ̀ pé téèyàn bá ti kú tàìkú tí bá ti gbé wọ́n palẹ̀ rẹ̀ máa tán lọ sí òun ti bẹ̀rẹ̀ al-qiyamatu sughra. ó ti bẹ̀rẹ̀ alqiyama as-sughra alqiyama kékeré yọmọ wa wà nù sàárì rẹ̀ yìí títí tó fi di ọjọ́ gbẹ̀ndà alqiyama àìsàn ìkọ́jọ́ gbẹ̀ndà alqiyama kò sẹ́ni tó mọ̀gbà tí ń bọ̀ ọlọ́run bá nìkan máa gbà tí ń lójú àwọn kèfèrí yà gbẹ̀ǹde o mo ní ti wá ṣùgbọ́n làwọn bá ló súnmọ́ innahum yarawnahu ba'ida wa narahu qariba àwọn ni wọ́n wò kó jìnnà ṣùgbọ́n làwọn bá rí i pé ọjọ́ náà súnmọ́ torí ẹ̀ al ọ̀nà ni ibi tá a padà tá a padà sí lẹ́yìn ìgbà tá a bá sí má lókè pẹ̀lú. afáàní wájúzẹ́ bí amẹ̀rẹ̀ báyìí wọn nù sórí والحشر جزما بعد نفخ الصور ó ní gbàgbọ́ lódodo ìgbàgbọ́ tí ò sí èméjì nínú rẹ̀ wípé ìgbéǹde ń bẹ ìgbéǹde ń bẹ lẹ́yìn ìgbà tá a bá wa anna Allaha yab'athu man fil qubur wa anna Allaha yab'athu man fil qubur ọlọ́run ọba yóò gbé wa dìde àwọn gbàgbọ́ tó bá fahuwa káfir fahuwa káfir kílẹ̀ rí rẹ̀ ọlọ́run ẹlẹ́dàá sọ pé. زعم الذين كفروا أن ألا يبعثوا قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير كثيرين من سقوان يجون دي كلفا تكفري في من سقوك سيجون دي كم سبب توفى tí kèfèrí fi máa ń sọ pé kò sí gbẹ̀ǹdẹ̀ tí kèmí ọ̀ràn létí ẹ̀yọ̀ kan nínú rẹ̀ ìgbẹ̀ǹdẹ̀ nígbà tó lọ́wọ́ bá bá gbé àwọn ẹ̀dá dìde yóò ṣe ìṣirò fún wa lórí tí wọ́n gbélé ayé ṣe ẹni bá ṣe rere á rere gbà ẹni tó bá ṣàìdá àbúrò ọ̀jẹ̀ tiẹ̀ ìgbà tí kẹfìrí sì mà yìí pé òun nílẹ̀rẹ̀ ká tó ṣe láyé aburú náà ní gbogbo ohun tó ń ṣe láyé kí wọ́n á nìtúmọ̀ kí gbèǹde ọwá kí yóò fi jẹun torí rẹ̀ gbèǹde má wà o ìdí ni táwọn kẹfìrí òfin fẹ́ kí ìgbèǹde ọwá sábàbí mi. sábàbí mi olùtúmọ̀ wọ́n ní àìmọ̀kan torí wọ́n mọ̀ bá wọná mm-hmm. sábà bí mi ọ̀dà ṣé èèyàn lè ti wá nánú sáré ṣé èèyàn lè ti wá nánú sáré kó tó dijọ́ gbèǹde àbí kò ní wá náà dijọ́ gbèǹde nàá. mi gbọ́ wọ́n kàn fi hàn ni kò ní ti wọ kò ṣe déédéé sẹ́yìn lè ti wọ aná kó tó di jọ́ gbẹ̀ǹdẹ̀ àbí ò lè ti wọ aná ẹ̀hán kí láì rí ẹ̀ sẹ́wọ̀n kó tó hídìí lélẹ́yìn kì í gbé النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب إلى جلت مسك الله الله رأي إما لفرعون أتعمل أي رواء إن هنا كنت تجاق من القيامة شو iná èyí tí wọ́n wà nínú rẹ̀ ní ìsinyìí báyìí ìmúnitọ́wò báwo ni ó sì padà rí ni kìí sùn gangan níná tí wọ́n wà á padà wọ̀ nítorí tó bá ti dọ́gbìn nàlùkìyàmù ọlọ́run á sọ pé àdàkìyó àlẹ fìràhùn àṣẹdẹlàdà ẹkọ àròyìn fìràhùn dà sínú ìyà ńlá ìyà tó lé ṣé fìràhùn ò ní wọ náà ni torí kọ́ lọ sọ pé àdàkélú àlẹ́ fìràwù ọlọ́run ọba sọ pé àdàkélú fìràwù náà wà àlẹ́hu àṣẹ́bẹ̀lẹ̀ àdáàb kí ló dé ṣé fìràwù náà wọ̀ náà bí ó náà ṣé ọmọlẹ́yìn ni ọjà ẹnu náà ni àbọ̀gà ńlá nínú àwọn tí ló sì jó ok ayé ayé ọ̀sọ́ pé wọ́n kí lè sí rẹ̀ a sọ pé kharajatil ayatu makhrajal ghalib wa ma kharaja makhrajal ghalibi la mafhuma lahu. ayé jáde jáde pé ó ń sàlàyé àwọn tó pọ̀ àwọn tó pọ̀ làwọn ọmọlẹ́yìn fìràwọ̀nà kì í ṣe fìràwọ̀n fìràwọ̀nà èèyàn kan ṣoṣo ni tó bá kó àwọn èèyàn tó pọ̀ so gbogbo wọn náà ní ọjọ́ wọn náà àwọn ètò pọ̀ lọ́lọ́run tó kà sí i.

ó ti ṣòfò èèyàn burúkú tàbí tẹ́ bá fẹ́ ṣe dictionary bẹ́ẹ̀ sì mànú sẹ́yìn lè ṣe dictionary you can't go for that ká ló lórí ibú èdè màmá yín nù ẹ̀ gbọ́ olórí ibú náà ó ń túmọ̀ rẹ̀ pẹ̀lú opposite olórí ibú torí ẹ ti burú wọ́n etí wọn kan pẹ̀lú ara rẹ̀ ẹni tí kò lè dáhùn ẹni tí ò ní dáa fún olórí ibu Abdulaziz ẹyin bàbá Yorùbá ẹni tó ti parun parun báwo èèyàn ń jẹ́ bàbá wípé ó ti parun. amọ̀ ìsìnà kí ni wọ́n fara rẹ̀ lẹ́sìn olórí ibú kò ní rí ìyọ́nú ọlọ́run mhm. olórí ibú náà nílẹ̀ sankéwà tí o bá sọ pé olórí ibú wọ́n gé kúrò ní ìpìlẹ̀ rẹ̀ ní olórí burúkú àmọ́ gé kúrò sóyè wa wọ́n wá sọ pé olórí ibú ìyẹn ni kó lórí búburú lórí búburú mhm. alo lórí búburú torí rẹ ṣe kíni tó tọ́bọ̀n agidi <laughs> ẹ̀gbọ́n yorùbá torí pé lórí bú ó ní tùmọ̀lédè yorùbá tábà tí wàá gbé sórí tẹminọ́lọ́jì ṣẹ̀ríyà ó ní tùmọ̀ mi gbogbo gbà tó bá sọ pé lórí ibu ni lágbájá nínú ṣẹríya ó túmọ̀ sí pé ọmọ àná tó yẹ wa ọmọ àná nínú ṣẹríya torí rẹ ni wọ́n ṣàkíyọ́n àwòsàáyì tó lórí ibu ni àbí aha àmọ́ ní yorùbá language tó bá sọ pé lórí ibu ìyẹn ni kẹ́ni tí gbogbo nǹkan rẹ̀ bàjẹ́ ẹni táyé rẹ̀ ò ní dáa. ẹni tọrọ rẹ̀ ò ní lójútù ẹni tó pé rádaràda ó rádaràda náà ni ọba kú kò lè dáwọ́lé nǹkan kan kọ́ yọrí sí rere gbogbo tí bá ń náà ọmọ eléyàn yorùbá but tó bá wá sí sẹ́ríà tó bá sọ pé lórí ibú lẹ́nìkan ọpọlọ torí ẹ̀ láti sọ pé olórí ibú ni fìràwọn àbí ètò olórí ibú ayiwa sẹ́wọ̀n pé kìí ṣe ó lè má jẹ́rú olórí ibú ti àwọn Yorùbá o àmọ́ olórí ibú ti ṣe yà sẹ́wọ̀n pé láyé ó sọ pé alaysa li mulku Misr wa hadhihi al ó ní sẹ́kẹ̀ẹ́ sèmi ní ọba alẹ́ Misra tó ibú wọn pè lẹ́yìn. gbogbo àwọn akéré máa odò yìí abẹ́ ẹsẹ̀ mi ni wọ́n ti ń sàn èmi la mo rò pé yé wa àwọn olórí bu ni lọ́la òkè yà mọ́ olórí bu nínú sáré tí ẹ ti ta. ó túmọ̀ sí pé ìgbéǹde ń ni أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم تلقايا يوالي آية كل آية وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم كافرين يا أبا النبي محمد صلى الله عليه وآله وسلم هو أمو إيقون أكو إيقون أكو تأمو نساري إيقون يا وابا بáyìí kò tí ì túká bó ṣe mú tọ́ torí pé ó ti jẹ ó ti jẹ ó ti jẹ ó ti di kòròfo kọjá mọ kankan mọ ó ṣe tẹ báyìí ó túká ló dé lùbọ ó ní sẹ Ọlọ́run tún wá fẹ́ mi sí léyìí la Ọlọ́run ní ẹ sọ fún qul yuhyiha alladhi ansha'aha awwala marra ọba tó sì tó ṣẹ̀dá rẹ̀ nígbà àkọ́kọ́ òun náà ni ó tún dá padà wa huwa bi kulli khalqin alim ọba tó mà nípa gbogbo ẹ̀dá tó kí ni ọ̀sẹ̀lẹ̀ dánú sàárè wa kí ni ọ̀sẹ̀lẹ̀ sókùnù sàárè sọ́ọ̀mù nàám. nípa gbígbé wa dìde kí ni ọ̀sẹ̀lẹ̀ sára wa ṣé wọ́n ṣe sin wá láṣẹ́kù ni tí ó fi jẹ́ pọ́lọ́ ọkàn sọ pé ó yẹ tún dìde àbí tó bá ti sìn yẹn yẹn lè pòórá kéèyàn parẹ́ kéèyàn di pé kò sí máa nínú sàárè kí ni ọ̀sẹ̀ lò sá parẹ́ nu sàárè àbá ní parẹ́. aláàdì wà nù sàárè àti wà nù sàárè fọ́pọ̀lọpọ̀ gbà kí ni ọ̀sẹ̀ lẹ̀ sí wa sá jẹrà fa sá jẹrà yàtọ̀ sáwọn ẹni tọ́lọ́wọ́n bọ̀ ọba kọ pé kí wọ́n jẹrà ẹjọ́ jẹrà ọ àmọ́ tá a bá jẹrà títí títí títí títí títí nǹkan kan ṣẹ́kù. egun wo egun wo egun òbàdí ṣé egun òbàdí wọ́n pè é kó lè gbàdí náà ṣètò. nà á wọ́n ní kí ilẹ̀ tá a bá parí kápọ́lọ̀ nǹkan pé lẹ̀ jẹ̀ ìyẹn tó wá parí ìyẹn ti pòórá. ìyẹn pòórá ilẹ̀ ọjọ́ èèyàn kò ní jẹ nǹkan kan nǹkan yẹn ò jù báyìí lọ. wọn náà ní eegun ògbóró ẹ̀yìn ibi tí eegun ẹ̀yìn tó parí sí nísàlẹ̀sàlẹ̀ níbi tó ti pàdé pẹ̀lú eegun òdì yín ibi kéńkéré kan wà báyìí tí ó dàbí ọmọ ká eegun yẹn ò ní parẹ́ òní wọn ń pè ní kíni àjìbò àjìbò. àdánà egbò yẹn ọ̀sẹ̀kù fún gbogbo òkú egbò yẹn lọ́lọ́wọ́ pa láṣẹ pípé kí a tún di èèyàn padà kí gbogbo owó dìde tá a dé èèyàn padà ọ̀dà ṣé kí kọ́kọ́ ṣẹ̀dá wa tọlọ ń kọ́kọ́ ṣẹ̀dá wa sóun ló le jù ní. àbí sísọ fún wa pé ká tún déèyàn padà lẹ́yìn ikú wa owó ló le jù owó ló le jù léèsè tí ọba ti ṣèdánwò tètè wá jáde tí wọn ní kó lọ wọ wa tí pé ìwé ìdánwò rẹ o kó o ṣe fílẹ̀ tàì fílẹ̀ ẹni ẹyẹ gbólógún kan bá gbé agbátì ó túlẹ̀ ní kọ́lọ̀ máa fi sàdánwò fún ìdánwò ẹ̀ alele títí ọba ẹni tó bá tẹ̀lé mi yọ ojú ẹ̀ o bá ní wàá kọ̀ mi títa alákọ̀ọ́kọ́ tó kọ ló le jù ni àbí nìsín ètò tuntun dáhùn. Abdulkadir àtọ̀ sẹ́ kíkọ́kọ́ ṣẹ̀dá wa lọ́wọ́ alẹ́ jù ni àbí dídá wa padà.

kọ́ń fàyẹ̀kù bíi kínú náà rí bíi kíni tọ́lọ̀ bá fẹ́ ní máa sọ fún pé kọ́ń fàyẹ̀kù gbogbo nǹkan tó fi dé irú ikùn tí mo fẹ́ fà yìí tọ́lọ̀ bá sọ pé kọ́ń fàyẹ̀kù ní ní rí fa tó fi dórí ọmọ tí ń tó gbé wọn. tí ọlọ́run ọba tó sọ pé kó ń fàyà kùn ọmọ tó di òní di ìyẹn ni kí gbogbo nǹkan torí ní táyà ń sọnù pé innama amruna li shay'in idha aradnahu an naqula lahu kun fayakun. torí ẹ ọlọ́run ọba ni ó gbé wa dìde o kì í ṣèyàn sáǹfààní bẹ́ẹ̀ ni kó gbé wa dìde àbí òsì ẹ̀hẹ́n sọ̀kan náà àǹfààní tọ̀nà pọ̀ wà mí. alákọ̀ọ́kọ́ àwọn ẹni tó ṣe dáadáa nígbà tó bá gbé wa dìde wọ́n láǹfààní àti wàlìjánà nítorí pé àní wàlìjánà ká tó kú náà. ẹni tí wọ́n yàn jẹ láyé tí wọ́n fọwọ́ lágbá lójú ó lọ́ọ́ bẹ̀sán rẹ̀ tó bá jọ gbèdé àlùkìyà rẹ̀ torí pé láyé ń bí kéte gbogbo ẹsẹ ìyànjẹ ní máa rẹtọ rẹ gbà ibi tó bá tuntun sọ pé fẹ́ gbẹ̀tọ́ ìyànjẹ tán ṣe fún ọ ó tún jà lékún ìyá ń gbà mí àǹfààní mi a ti sọ yùn pípẹ́ ọ̀daràn onáòjìyà lọ́jọ́ gbẹ̀ndà kìyàm a sì rẹ́sìn wọn tó bá dijọ́ gbẹ̀ndà kìyàm bí ẹ̀yin tẹ́ ẹ máa fi àyà. tẹ́ máa tẹlẹ̀ bí ìgbà tẹ́ lè fẹ́ ẹ fẹ́ lulẹ̀ pẹ̀lú bàtà yín ọ̀tàn àbí ọ̀tàn lónìí. náà kọ́lọ̀ ọ̀bọ lè àdéhùn rẹ̀ nítorí kọ́lọ̀ ti sọ pé ó gbé wa dìde òdodo sì làdéhùn ọlọ náà. ẹ wọ́n wà àlìjánná torí lẹ́yìn gbogbo ìdẹ́ra ti tẹ̀lé wọ́n wà náà. bá ẹ sọ̀rọ̀. ọlọ́run ẹni ẹ sọ̀rọ̀ kọ́dà kó so kó dò lọ fẹ́ sọ ṣe báwo kẹ́kọ̀ọ́ rárá ọlọ́run yìí ti pẹ̀ ọlọ́run ọgbà pẹ̀ ọlọ́run ọgbà ìpẹ̀ wọ́n ní ọlọ́run fira rẹ̀ hàn wá eléyìí kò sí nínú àwọn àǹfààní tá à ń sọ ń pa rẹ̀ pé ń bẹ níbi ìgbéǹde nítorí tí wọ́n máa àlùjánnà láti wọ àlùjánnà. kìí ṣe pọ́ wà àlìjáná lásán ni àlìjáná torí àwọn ìdẹ́ra ìdẹ́ra ìdẹ́ra ìdẹ́ra oríṣiríṣi ó tún tẹ̀lé náà. gbẹ̀ndẹ̀ alùkìyàmọ̀ wà nítorí kánàbì sallallahu alaihi wasallam kó lè bá a fi àwọn ọmọlẹ́yìn rẹ̀ kó lè bá a fi yàn gàn. àǹfààní gbẹ̀ndẹ̀ kó lè bá a fi òdodo hàn kó lè fòdodo hàn nítorí pé láyé ìbá kékeré títà wí títà lómi ọkàn máa ń yín mú ni gbígbà tí kòkòrò ń bẹ mú rẹ̀ tẹ́bá sàlàyé òdodo títí látò ní dídọ́ ikú gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọ́n mọ̀ pé irọ́ ni àwọn ọ̀gbàgbọ́ gbọ́njọ́ gbẹ́ndàlù kìyàmà ọlọ́wọ́ bó ṣe kí ni yóò fòdodo hàn náà àǹfààní mi. àǹfààní mi látara kọ́lọ̀ ń gbé wa dìde sáà mọ̀ kọ́lọ̀ ńlágbára báà ní mà á mà ká lè máa bọ́lọ̀ ọba ti ṣe lágbára tó tọ́ torí de eléyìí <coughs> agbọ́dọ̀ gbàgbọ́ dégbèndé àlùkìyàmà ń bẹ sóṣèṣe káwọn ẹ̀dá kan sọnù sóṣèṣe àbí òṣèṣe ẹ kíyèsí o sóṣèṣe àbí òṣèṣe tí bàtà bá pọ̀ lẹ́nu ọlọ́síláṣí torí àwọn èèyàn pọ̀ kálukú bá ń kó bàtà rẹ̀ ó ṣeéṣe kí bàtà ọ sọnù àbí ó ṣeéṣe sòsò á ṣeéṣe kẹ́dà kan sọnù ìjọ gbèǹde pé ah lágbádá ńkọ́ ah màrún ok ta ni ó wù nù wa kákò ń sọnù ìjọ kákò wọn jáde ta ni ó wù nù wa àwọn kèfèrí ni ó wù tí mùsùlùmí kan bá ló ọ ọ dáa pé kò gbádùn kèfèrí ni ó wù ká pé òun sọnù wọn wọ jáde ńjọ́nà ويقول الكافر يا ليتني كنت ترابا tọ́lọ́ ti mọ̀ pé ìyọ́ jẹ ṣégi lárò ìyọ́ jẹ ṣégi lárò wọ́n lọ ṣóòrò bákan náà pípẹ́ ọlọ́run ọba ẹlẹ́dàá yọ yọ wá jáde albert onáni ànàṣọ pé yọ yọ wá jáde yọ yọ wá kó nù lẹ̀ èèyàn mélòó làwọn èèyàn tó jáde nù ẹjọ́ náà gbogbo ẹ̀dá ọlọ́run pátá korongodo wọn jáde ẹlòmíì bẹ tí kìnìún ti jẹ lion ńlọjẹ tí ẹ jáde náà ẹni tí rìvà Congo tó gbé sá lọ ṣé máa wà yẹ wà ẹni tí bàálù já sáà rókù sáàrà yìí rẹ̀ ṣé ọ wà ok ṣé láti inú ilẹ̀ làánú ti jáde ẹni tí láyọ̀ ń jẹ ṣé láti inú ilẹ̀ ni wọ́n ti jáde àbí láti inú kun láyọ̀ ẹ rò ó. ẹni tí shark tó gbé jẹ láti inú shark ni ó ti jáde àbínú lẹ náà ngbọlọgbàdé inú lẹ láti inú ṣáàkì naa shakị inú omi ló wà gbogbo wa inú wọn ti tó lójú sámà inú ni wọn ti kíni wọn ti kálá anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam kí lè rí ẹ tẹ̀síkà anabi sallallahu alayhi wa sallam sọ pé ana awwalu man tanshaqqu anhu al-ardu yawm al-qiyamah ana awwalu man tanshaqqu anhu al-ardu yawm al-qiyamah èmi là kọ́kọ́ ẹni tí lè kọ́kọ́ lanu fún. kí n jáde tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmù àmẹ́lòmí ìsáájú ànábì rárá o ọ̀yà tẹ̀lé jíjáde ànábì ajá ń pé ṣé èèyàn lè wá jáde nínú sàárì rẹ̀ kó tó dijọ́ gbẹ̀ndà kìyàmù ṣé lè jáde àkúdàáyà kò sí wọ́n mọ̀ ní wọ́n rí wọ́n wá ń ya títì ya títì ọ̀dáwọ̀ tó tọ́ ni àbí wọ́n ń kiri láàrin àràdà àti àgọ́ ń kiri ṣe lọ níbọ̀ bí ṣe ń lọ níbọ̀ kọ̀mọ́dé ẹni má sọ̀rọ̀ ni irọ́ burúkú o bá lẹ́bù jọ́gbìn tani ọ̀sán ni ní yorùbá lẹ́gùn àmọ́ ẹ̀hàn pé rọ́ọ̀tì rídì fi jókòó láàrin wọn ìdí ni tí wọ́n tún fi tẹ̀ bàtì ẹ̀hàn pé yorùbá náà sọ pé tá a bá pòkú ní pópó alàyè ní dáhùn sóyè tá a bá pe òkú ta ló dáhùn alàyè irọ́ ni àbí èsì irọ́ irọ́ funfun irọ́ funfun bá lọ torí ẹ̀ ọlọ́wọ́ bó gbé wa dìde àbí òní gbé wa dìde tọ́ séèyàn ní lè sá ńjọ́ náà ni séèyàn lè sá èèyàn lè sá mọ́lọ̀ lọ tọ́ wal hashri jazman bákan náà kíkójọ tọ́lọ̀ ń kó wa jọ a gbọ́dọ̀ gbàgbọ́ lódodo torí lẹ́yìn ìgbà tí wọ́n bá gbé wa dìde tí wọ́n kó wa jọ kò síbi tó lè sá lọ kò síbi téèyàn sá lọ wọn kó gbogbo àjọba wọn ní tẹ́ bá kó àwọn èèyàn jọba yìí àwọn àlejò náà yí wa kù àwọn mọ̀lẹ́kọ̀ yí gbogbo wa kù ó kù bí tó sá lọ téèyàn bá tiẹ̀ sábò yìí ọ̀lọ́ náà náà téèyàn sá lọ sùn sùn <laughs> àbẹ́yàn sá lọ sí odò ẹran kọ́ ọ dẹ́ran níbo nílùú o níbo odò ẹran níwò odò ẹran bàdàn tí ọ̀tà fọlọ́ ń sá lọ irọ́ lásán gbogbo àwọn ènìyàn tí wọ́n wà yóò máa tó bá dẹlu al-ardu ghayra al-ardu ọlọ́wọ́ ti yí gbogbo ilé ayé padà ọ̀sán máa wà yóò ti yí gbogbo sọ́mà padà tọ́ wọ́n kó wa jọ báadà nafkhi sórí lẹ́yìn ìgbà náà bá ti fẹ́ atẹ́gùn sí ihò ta ni ó fẹ́ atẹ́gùn sí ihò Israfil Israfil táàlù bèlà tí o bá sọ pé títí bèlà tí ó fi fẹ́ fèlè tábèlà sẹ́yìn mọ́bìlá àwọn mọ́bìlá ọ̀sọ́ba bá sọ bìlá kan so torí ẹ̀ àwọn ọmọ bìlátàlámà ìsọ̀rọ̀fì bóyá nù ẹ̀rí nù bíbélì nù. ta làwọn mọ̀tí ọ̀fọ̀ fèrè màláìka ìsọ̀rọ̀fìl màláìka láti ìjọ tọ́lọ̀ ti dá ní fèrè tí ń bẹ lẹ́nu rẹ̀ báyìí ihò yẹn ń bẹ lẹ́nu ní ìrètí àṣẹ ọlọ́ọ̀ni kọ́lọ́ sọ pé fẹ́ kó sì fẹ́ tó bá ti fẹ́ gbogbo ayọ́ dàrú torí ọ̀dọ̀ àwọn àlùsọ̀nà ìyapa wà ṣé fífẹ́ méjì àbí mẹ́ta àbí ọ̀dọ̀ àlùsọ̀nà ìyapa wà wọ́n ní ṣé méjì lọ́wọ́ àbí mẹ́ta àwọn kan sọ pé mẹ́ta ni àwọn kan sọ pé méjì ni. torí pé alukurani náà tọ́ka sí bẹ́ẹ̀ àwọn tó sọ pé mẹ́ta ni ọ ní ọkọ̀ fẹ̀ pàtó máa ní kọ́ fẹ̀ gbogbo nǹkan dàrú gbogbo ilé ayọ́ dàrú níjọ́ náà lẹ́rìí gbogbo obìnrin tí ń re máa tí sọ rẹ gbogbo ẹni lóyún oyún ti pẹ́ kò tí pẹ́ yóò bí gbogbo tọ́mọdé tàgbà tán lórí ẹ̀rí táwọn èèyàn máa ń hún ríra bí ẹni tó mutí láì mutí ìyá ọlọ́run ọba ló lè gbogbo ilé ayé ọ̀kọ̀ọ̀kọ̀ dàrú lẹ́yìn rẹ̀ yóò tún fẹ́ kejì gbogbo ẹ̀dá pátá korongodo kù lẹ́yìn rẹ̀ yóò fẹ́ kẹta ìgbà náà ní kálukú dìde thumma nufikha fihi ukhra fa idha hum qiyamun yanzurun nítorí kọ́ ọ̀sọ̀ pé wọn ò fi kọ̀fù sóòr fasa'iqa man fi samawati wal ardi illa man sha Allah thumma nufikha fihi ukhra fa idha hum qiyamun yanzurun. wọ́n wá ní dídàrú tílé ayé ọ̀dàrú eléyìí náà ní wáyé lásán àfi lẹ́yìn ìgbà tí màlẹ́kà bá kọ́kọ́ fẹ́ fèrè alákọ̀ọ́kọ́ tàbá fẹ alákọ̀ọ́kọ́ tá a fi kún kejì tá a fi kún kẹtọ́ di mélòó ó di mẹ́ta. mẹlẹ́kà yìí kọ̀ dánwò ẹjọ́ wọn tí ó ṣẹlẹ̀ tí mo bá fẹ́ kọ̀ dánwò nítorí pé àwọn mẹlẹ́kà máa ń gbọ́ àṣẹ ọlọ́run wọ́n sì máa ń tẹ̀lé torí pé ọlọ́run bá sọ yìí pé la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna máa yọ màrò wọ́n yẹn ṣe ọlọ́run lórí ntọ́lọ́mbà fi pa wọn láṣẹ ntọ́lọ́mbà ni kò ṣe ni wọ́n máa ṣe. la yasbiqunahu bil qawl wa hum bi amrihi ya'malun. wọ́n yẹn sọ kọ́lọ̀ ọ̀bù tó wí àṣẹ ọlọ́run náà máa ń tẹ̀lé àwọn ọ̀dàbí èèyàn wọ́n lè gbọ́dọ̀ tó débi kànga yìí máa. ẹnìkan kò gbọ́dọ̀ débi kànga yìí má pẹ̀lú gbọlọ fa ẹkọ débi àbí òdi débẹ yóò débẹ kànga yìí sàkótí ẹyẹ jókòó lórí kànga fa kí ló wà sílẹ̀ kálukó tó jókòó ńbẹ kékeré ni nìyẹn subhanallah ẹ tọ̀ síbi máa bí ẹsẹ̀ ọ̀nà níbí yóò ti <laughs> subhanallah eléyìí túmọ̀ sí pé àwọn mọ̀lẹ́kọ̀ dàbí èèyàn èèyàn dàbí màláìkà èèyàn aláìgbọ́rọ̀ lèèyàn màláìkà sì máa gbọ́rọ̀ abẹ́rẹ́ nǹkan mẹ́wàá mọ̀ pẹ́ dé mẹ́sàlásí má torí tó ọba ti ní sìrákà kọ́ jẹ̀gbà fa kí ni tó sẹ̀ tọ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ dì rí ọdún bẹ́ẹ̀ dì rẹ ní fásitì tẹ́ni. mẹsẹ̀ jabadantisi sórí bẹ́ẹ̀dì kíni ṣẹlẹ̀ àfa gbogbo bẹ́ẹ̀dì di rádaràda ni lọ́dọ̀ ẹlòmí. ó túmọ̀ sí pé mọ́tò mọ́sálásí náà so ẹ pọ̀ fún èèyàn tiẹ̀ à orí orí àwọn màláíkà la yasbiqunahu bil qawl wa hum bi amrihi ya'malun ó dájú pé bá pé èèyàn ni màláìkà tó gbé ìwo yẹn fún tó ti fọ́n láì níye gbà ojoojúmọ́ ni wọ́n máa fọ́n gan pé ẹ̀yin ìwà ìtẹ̀ wà gbígbà ó yẹ kẹ́ ẹ tiẹ̀ fó gbára yín wò <laughs> ṣùgbọ́n gbàgbé pé màláìkà àwọn ìtàpá sí ọlọ́ọ̀ ẹ̀rí pé kò fọ́n tó fẹ́ bá fọ́n gbogbo ẹgbẹ́ pé wọ́n lásìdẹ́ǹtì ẹ̀rí mi kan màálù gbá ọkọ̀ bí omi sẹ́rì kò bá jẹ́rìí torí ẹ̀ lẹ́yìn ìgbà tó bá fẹ́ atẹ́gùn sí ìhó. kẹ́dọ̀ awokò fọlọ́kọ́lọ́kẹ́lẹ́ ṣáábí nínú tásùn gbàgbọ́ ń pa àjọgbìn dàlùkìyàmù ni pé á dìde dúró fún ìṣirò á dìde dúró fún ìṣirò wọ́n ṣèṣirò fún wa o lórí níta gbélé ayé sí torí ẹ̀ náà ló ṣe yẹ kó ní kálukú ọmọ kéèsì sí ọwọ́ rẹ̀ sísẹ rí lẹ ń ṣe ni àbí sẹ bú sí dáadáa lẹ ń ṣe àbá ìdá wọ́n sọ̀fẹ̀fọ̀ ìwé iṣẹ́ wa àtúgbọ́dọ̀ gbàgbọ́ fàámàmán أوتي كتابه بيمينه فيقول ها هم اقرأوا كتابي إني ظننت أني ملاق حسابي ó dàbí àwọn ọmọ táwọn náà gbàwé ìdánwò rẹ̀ ó ọgbà a yóò gbé síwájú kálukú ọmọ rí ah, ẹ ti bá nígbà yẹn ni ẹ sì wo ọmọ tó gba d ọmọ ẹ̀yà f àbọ̀mọ tó gba f lódò ragadu yóò kìtì ẹ̀ bọ́nu ni. yọ wá gbé ṣẹ́ẹ̀tì lé yọ tọkì ẹ gba rìsọ́ọ̀tì lónìí lára tó dorí àwọn títà láàmú kó o fún wa rìsọ́ọ̀tì ah ó ò fún yín bá wà pé kí dorí tiẹ̀ láàmú bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lẹ́ni tó bá gbàwé tiẹ̀ pẹ̀lú ọwọ́ sí rẹ̀ kọ́ lọ́ọ́ sànù wa. فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا قال وسعنا تو nígbà tí kálukú bá rí ìwé sẹ́ẹ̀rì má lè ha dàl kìtàb láyò gádìrò sọ̀ríratan wàlá kẹríratan ilá àṣọ̀ha. ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا oníkàlùkù قالوا ó rí ìwésẹ بعد جو قلنا القيامة والميزان للثواب wọlmìzánu lè pípé òṣùwọ̀n ń bẹ ọ tí wọn fi wọn wa láwọn tó ṣe rere ó fi gbesan rere láwọn aláìdó fi mọ́ra wọn lẹ́nu ibú tí wọ́n fi jìyà tó pé yà lọ́tọ́sùn àlùmíìzánù ọwọ́ o wọ́n tún wá ní mílánù yẹn tìjọ́ dàrú kìyàmù apá méjì lónìí wọ́n tún wá ní yẹn láhán. mizan òṣùwọ̀n tí wọ́n fi wọn iṣẹ́ oníkàlùkù wa ọlá hàn sànù wa. ọmọ tí ń jí nǹkan jẹ ọmọ tí ń ọmọ tí ń jẹ nù sàásù àtàgbàlagbà tí ń jẹ nù sàásù gbogbo ẹ̀ ni fi hàn wọ́n jọ gbẹ̀ndàlùkì àná. àbẹ́rẹ́ rí ẹni tó gbé provision ní provision tá à ń wá tá à ń béèrè tí sẹ́wà láàyè tó lọ́ ọlọ́wọ́n á fi hàn pé wọ̀ ni ó kù bí tí ó sà lọ́jọ́ mi gbogbo yẹn wá pé ojú ò lè rè ṣé a lè kọrin fún àbá ni lè kọ́njọ́ náà orí tí o lè orí o lè sáà lè kọrin orin kọ wákàrí fún un ìsì ń bẹ níwájú kálukú lè kólé mẹlẹ hàn yàwó máa èdè ń ṣe àlẹ ní ọgbìnrin tí kálukú tó tẹmítómi lẹrù ẹ má dìkù tẹmítómi lẹrù ẹ má dìkù kàbá sọrọọtù bẹ́ẹ̀ yà kó gbàgbọ́ pé sọrọọtù ń bẹ o ó náà ní afárá tí ń bẹ lórí jahannam gada tí ń bẹ lórí jahannam. oníkálukú wa ibẹ̀ lágbà kọjá àtọ́mọ náà àtọ́mọ àlùjẹ́nu ọmọ náà bá tẹ̀lé bàṣubàṣu pé a irú ọ̀nà wo leléyìí wọ́n ní ó mú ojú dà lọ àmọ́ wẹ́ ó irun lọ irun ẹyọ kan gbà tí èkó sínú náà gbà tí ó kọ rẹ̀ náà ni o àwọn anábì ọlọ́ọ̀ni ọ̀kọ́ rí kọjá tó bá ti sọdá wọn lọ dúró lódì kejì kálukú ọmọ wa wo àlùmọ rẹ̀ kálùmọ ẹnìkọ̀ọ̀kan bá ti ibi tí sirọ́ọ̀tì ti bẹ̀rẹ̀ tí mọ̀ àwọn anábì ọmọ abẹ lọ allahumma sallim sallim allahumma sallim sallim ọlọ́nla ọlọ́nla ọlọ́nla títí tí ó fi kọjá àwọn ànábì yẹn máa ṣàdúà tọ ọbẹ nínú wa ẹni tó ṣe pé yóò kọjá tíò àfi bí ìgbà tí ètí máa ṣẹ yàtọ̀ tó tó bá fẹ́ etí máa ṣẹ lójú sọ́nà lóbìdì so bẹ́ẹ̀ lẹ́ lómi ọ̀kọ̀já tó ti bá ara rẹ̀ lóde kejì pẹ̀lú yọ̀ǹda ọlọ. ẹlòmíì owó sì kọjá bí ìgbà tí ẹ sin eléyìí tó máa rí sá gidigidi bí ìgbà tí ẹ sin tó máa rí sá gidigidi tó kọjá ẹlòmíì ẹlòmíì ẹlòmíì títí tábìlì ẹni tó kọjá bí ìjàpá ẹ̀rọ kejì àpá yóò máa tẹ̀ báwo yọ̀ǹkẹ́ yọ̀ǹkẹ́ yọ̀ǹkẹ́ yọ̀ǹkẹ́ yọ̀ǹkẹ́ yọ̀ǹkẹ́ kọ́sà ti rọ́nà kọjá ẹlòmí ọ̀rọ̀ akóró ẹni ọmọ ṣubú yóò máa dìde ni létí méjèèjì afárá yìí àwọn arìn ẹlẹ́gùn wà ń bẹ̀ tí máa gẹ̀yàn mú ẹni tó bá ti jọ́ ọmọ náà tó bá ti dórí sọ́ọ̀tù báyìí yọ gan mú tí wọ́n wọ dàbẹ̀ ilé tí ilẹ̀ dé yìí gbọ́ bẹ́ẹ̀. هذه النار التي كنتم بها تكذبون اصبرها تصبروا أو لا تصبروا سواء عليكم iná tẹ̀ ń pè rọ̀nù iná tẹ̀ ń pè ní rọ̀nù ẹgbọ́nú rẹ̀ kẹ́ ṣe sùúrù àbí ẹ má ṣe sùúrù kọ̀ọ̀kan wa. eléyìí túmọ̀ sí pé àfi ká múra ṣé àwa tá a ti mà bá àrọ náà kọjá lórí sirọt àwa náà là tún ṣòfófó àwa là ń pẹ gàn àwa là ń tún ṣe jàǹbá àbá ti ní garanti ni tá a ní garanti àbá ni a ní garanti o torí ẹ oníkálukú wa gbọ́dọ̀ ṣọ́ra ká máa hùwà rí ká máa ṣiṣẹ́ rí bọ́yọ́ ẹlẹ́dàá ọ̀jẹ̀ sànù wa kama tí alukurani lọ́pọ̀lọpọ̀ torí pé wọ́n ti bẹ nínú nǹkan tí máa jẹ́ kó sun wọn sẹ́ẹ̀rí yẹn kó ṣe kí ni kọ́ tẹ̀wọ̀n tó bá dijọ́ gbẹ̀ndà alukiyama. ثم حوض المصطفى kátúgbà kátúgbà gbọ́ pàlọ́bí Muhammad sallallahu alayhi wa sallam ó ní àbàtà ó ní àbàtà lálẹ́ jẹ́nà. àbàtà anabi sallallahu alayhi wa sallam ní gbógun ó dàbí ìbú rẹ̀ òòró rẹ̀ ó dàbí ìbú rẹ̀ ìrìn oṣù kan ìní gbógun rẹ̀ ìrìn oṣù kan òní aha àwọn ẹ máa ha kínníkínní. Kọp. àwọn pé kọ́ọ̀pù náà sì ọba yorùbá aha àti fèkínníjà bẹ́ẹ̀ tí ń bẹ ní àyíká àbàtà nabi muhammed sallallahu alaihi wasallam ọ dàbí àwọn àràwọ̀ ti ń bẹ lójú sánmà tí ẹ máa ń ń bẹ lójú lọkà kọ wá gbẹbù ẹ ka lè ka. tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé àwọn ife aha ṣe ń bẹ láyìíká omi àbàtà nẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́nìkan lọ́mọ ìyọ̀ǹkà wọn. àwọn múmìnì àwọn ọmọlẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam wọ́n mú bẹ̀. omi rẹ̀ ó funfun ó ju wàrà lọ ó ju mílìkì lọ ó sì dùn ó ju oyin lọ ẹnikẹ́ni tó bá ti lẹ́ mọ gẹ́ kan síbẹ̀ ẹ̀ máa gẹ́ hmm. ẹnikẹ́ni tó bá ti lẹ́ mọ gẹ́ kan bẹ́ẹ̀ òun gbé òtún ní gbẹ́ mọ́ láéláé anabi sallallahu alayhi wa sallam yóò dúró nídìí omi àbùtá yẹn yóò máa ní ẹ máa bọ̀ wá mu ẹ máa bọ̀ wá mu ẹ máa bọ̀ wá mu torí ó ti dá wa mu bóyá ó ti dá wa mu táyà rà nàbì rèé bóyá ní ètò àdàmú náà rárá o àyẹ̀yẹ̀ èèyàn tó rí rẹ̀ dúdú bí ìgbà tí máa forí kalẹ̀ tí èèforí kalẹ̀ tí máa forí gbògiri mhm. àpẹẹrẹ àlùwàlá tá ayé tèlà náà bí o fi dá wa nítorí pé ó ti sọ pé àlùmọ́ọ̀nù wọ́n gbé wọn dìde ń jọ gbẹ̀ndẹ̀ alqiyama burran muhajjalina min athari alwudu lẹ́ni tí iwájú wa ń bì tí ń kọ́ yóò máa kọ́ mọ̀nàmọ́ná yóò máa kọ́ mọ́lẹ̀ àwọn oríkèé wa táǹfọ̀ níbi àlùwalá o gbogbo ìmọ́lẹ̀ ọwọ́ à nítorí pé àwa gbélé ayé àṣekínni àṣàlùwalá ibi táwọn ẹbí ó ti dá wa mọ̀ ní. ìgbà tí gbàtà àwọn bá ń sọ pé tẹ́lẹ̀ bá sọ pé ẹ má bọ ẹ má bọ ẹ má bọ àwọn èèyàn mi ni àwọn èèyàn ni sọ̀rọ̀ ti rí àpẹẹrẹ àlùwalá lára wọn àwọn mọ̀lẹ́kọ̀ aṣọ kékeré ni tá lè yan rẹ àwọn eléyìí ṣe yan rẹ àwọn eléyìí ṣe yan rẹ ọmọ wọ tí rẹ àwọn eléyìí ṣe yan rẹ wa ká ṣọ́ra pàápàá fún àdádálẹ̀ ká dènà gbogbo níjọba pè lẹ́sìn ní ká máa ṣe níjẹ́ ìbáṣara ẹ̀sìn ká ṣe kí ni ká jìnà sí. wọ́n ní kí ẹ̀sìn lẹ́bi sallallahu alaihi wasallam. onìkan ló ní omi àbàtì. àwọn ànábì míì náà ni ṣùgbọ́n ànábì wa ló tóbi jù ọmọlẹ́yìn ànábì kọ̀ọ̀kan yóò múnú àbàtà ànábì jẹ fẹ̀yà hànà lèmọ̀ náà lẹ́bi ṣẹfà abayọ̀ ẹni tó bá rí mu nínú omi yìí kọ́ tara rẹ̀ dẹ́ni tó rí wọ́sùn abayọ̀ ẹni tó bá ti lè rí mu nínú omi yìí abayọ̀ nítorí wọ́sùn ọ̀jẹ̀ tì tí wọ́n máa ń sáré lálùkìyàmà ni dispensary nǹkan mélòó lọ́wọ́ hospital mélòó àwòdùbílà kílíníkì kò sí. tọ́ ìyẹn ni pé wọ́ọ̀dù mi wọ́n máa ń lò kìí ṣe nítorí pé ó rí bẹ́ẹ̀. ọ̀nà yuzadu muftari kama warad wọ́n máa lé àwọn òpùrọ́ àwọn ẹni tó ń parọ́ mẹ́sì Islam <coughs> tó ń parọ́ mọ́ lọ ẹni tí ń parọ́ máa Nabi sallallahu alaihi wasallam wọ́n máa lé wọn jìnnà sómi yẹn wọn ò ní jẹ́ kí wọ́n débẹ̀ ambọ̀sibọ́sí kí wọ́n mú un bẹ̀ bí wọ́n bó ṣe wá lọ àwọn hadith. wa man naha subula salamati lam yurad gbogbo ẹni máa gbọ́ ojú ọ̀nà ọ̀la tó tẹ̀sí sílámù tó ṣe tọ̀hídì gidi ẹnìkan ò ní lé kúrò nídìí àbàtà Nabi wa صلى الله عليه وآله وسلم كتب أولا àwọn ẹni tí ó mú فكن مطيعا وافق على الطاعة في الحوض والكوثر والشفاعة wọ́n ní wàá jẹ́ni tí wọ́n máa tẹ̀lé tọ́lọ́ jẹ́ni tí wọ́n máa tẹ̀lé tàdébì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kó o lè bá a dání tó ti pé wàá ti kò gẹ àti máa bẹ pẹ̀lú àwọn ẹni tí ń tẹ̀lé tọ́lọ́ àtàwọn tí ń tẹ̀lé tàdébì sallallahu alayhi wa sallam níbi mímu nínú omi àbàtà níbi gbígbà nínú òòrè ńlá tọ́lọ́sí fáńdẹ́bì alkautar nínú nínípìn nínú títọrọ ọ̀pẹ arábì sallallahu alaihi wasallam ọ̀sẹ̀ fáwọn tí ń tẹ̀lé tiẹ̀. فإنها ثابتة فإنها ثابتة للمصطفى أتي أبدا أتي كوثرة أتي سكبة بقبة ọfẹsẹ̀ nílẹ̀ pété ànábì ni lọ́jọ́ gbẹ̀ndà òkèèyàmù. kọ̀gọ́rìhì mìkọ́lẹ̀ arọ́bẹ́ẹ́bílwọ́fà. gẹ́gẹ́ bí àwọn èèyàn míì náà tẹ́yà tẹ̀sán lọ́bí wa Muhammad sallallahu alaihi wasallam báwọn náà ti ṣe ní àbàtà tiwọn báwọn náà ti ṣe jẹ́ ẹni tí sì pẹ̀. mìnà áyà lè mi gẹ́gẹ́ bí gbogbo olùmọ̀. gbogbo olùmọ̀ náà wọ́n sì pẹ̀ ẹ̀ríkọ́ lálá ni kéèyàn onímọ̀ ẹ̀tọ́ sí kéèyàn kónkóró ń tu olódo olùmọ̀ náà ti sì pẹ̀ olùmọ̀ tó dúró déédéé ti sọ̀dáàrà olóòtú sì pẹ̀ tó bá dijọ́ gbẹ̀ndà òkèèyàmà táwọn ẹni tó lọ́wọ́ bá bá tó bá gbà fún pé kó sì pẹ̀ fún kàrúrósòlì ẹlẹ́gbẹ̀ẹ́ àwọn ẹ̀rẹ́ ń ṣe ọlọ́ọ̀ni àwọn olùmọ̀lórí pẹ̀ wal àbọ̀ráàrì àtàwọn dáadáa ṣíṣe ṣèwọ́nlẹ́tì ọ̀sọ̀tìmẹ́lẹ́l ànúwárí yàtọ̀ sí ìsìpẹ̀ eléyìí tó jẹ́ tànàbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam tẹ́lómi ò lè tẹ́lómi ò lè bá aṣọ́rogún bẹ́ẹ̀ ẹ sọ àwọn àsìpẹ̀ tẹ́ mọ̀ pé ànábì nìkan ni ó ṣe ò ní ṣe ń jọ gbẹ̀ndàlùkìyàmù number one ash-shafa'atul kubra ìsìnkú ńlá eléyìí tó tóbi jù nígbà tá à ń bá ń sá sókè sódò táwa fi sábẹ́rẹ́ anábẹ́ Muhammad sallallahu alayhi wa sallam yóò sì pẹ́ fún gbogbo ẹ̀dá eléyìí ni al-maqam al-mahmud naam number two. ìsìnkú ẹ̀ta nàbì sallallahu alayhi ó tún ṣe. ọmọ àlìjẹ́nà pé kọ́lọ́ jẹ́ kí wọ́n wà àlìjẹ́nà wọ́n ti kó wọn ti kó sọ́tọ̀ ti mara wọn páwọn wà àlìjẹ́nà kó wọn kú bẹ́ẹ̀ sì wọ̀. àlẹ́bí ni wọ́n bá wọn tọrọ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ẹ jẹ́ wọn wọlé. nínú àwọn àsìpẹ̀ tó jẹ́ nìkan ẹni tí tó ti wọlé tẹ́lẹ̀ ó sì pẹ̀ fún wọn yọ kónú ná eléyìí ẹsẹ̀ tà ànábì nìkan àwọn ànábì ọlọ́run míì náà àwọn ẹni rí àwọn olùmọ̀ àwọn ṣùhàdá àwọn náà ṣe lọ́nà sọ pé wala tanfa'uhum shafa'atu shafi'i náà ìtọ́jẹ́ tà ànábì tẹ́lómi ò ní bá ṣe. Now. bẹ́ẹ̀ni ìsìpẹ̀lẹ̀ kẹta onáà lẹni tó ṣe pé ó ti wà nípò pé kọ́ máa lọ náà tálẹ́bí ó sì pẹ̀ fún pé kọ́ máa wọ̀ náà tí ò sì ní wọ̀ náà. tọ́ tó ẹ yẹ kágbára lépa náà bí ó sì pẹ̀ ká má sì tẹ̀rí. Ah, àlẹ́bí ni ó sì pẹ̀ wá tó bá dọjọ́ àgbèǹde ẹgbẹ́ kan ni. títí alùpùpù ọmọkọ̀ọ́jú mọ́sẹ́ ọ̀jẹ̀ ìyà sínú ló dùn tó torí pé ẹlòmíì wákàtí ọba dá yóò rò pé wákàtí ó gbóni ó múra ó de ṣòkòtò rẹ̀ ó le ọ̀kẹ́ ẹ̀yìn lẹ́yìn àwa gbà ó pọ̀lọ̀ nìkan ọtí yìí ìjọ ṣe torí ẹ̀ ló sì jẹ́ pé àgbọ̀dọ̀ fàṣíkò wa ṣòfò àgbọ̀dọ̀ fàkókò wa ráàlì kẹmọ̀ pákókò yẹn gan oní méèlì oní méèlì iṣẹ́ wa tẹ́lẹ̀ pé ibẹ̀ là ń kó iṣẹ́ wa pamọ́ sí ẹni tó bá lọ àsìkò tiẹ̀ dáadáa tó bá dáadáa pàdé ẹni tó bá lọ tiẹ̀ báṣubàṣu onígbà pàdé ju tó fi ṣe lọ àpèjúwe wa dàbí tọmọ ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n ti sọ fún pé kọ́ọ̀sì tó wá sí o ọdún márùn ló fi parí ẹ̀ so ó sì ti bẹ́tà láti ìgbà tó ti enroll kò ti kọjú mẹ́kọ̀ọ́ rẹ dáadáa torí kí rìsọ́ọ̀tì rẹ ó lè dá from the first day lọ́nà tó kó tó bá di last day ọ̀rẹ́ rìn fóun bì ní àwọn ọmọ kan wá mójútó náà sí àyẹ̀ wọ́n mójú tẹ́kọ̀ọ́ wọn ní ìfàsìkò wọn láre wọn èfi sófò ìgbà tí wọ́n jáde tí wọ́n àdẹ́sí gbogbo rìsọ́ọ̀tì wọn láti bẹ̀rẹ̀ wọ́n rí pé ọmọ gba first class ọmọ kankan fetí pálapà pé kí ni kí ni bẹ́ẹ̀ láti ẹsẹ̀ pé wọ́n rí àlùjẹ́nu àwọn ẹ̀kọ́ tipátipá lọ́dọ̀ àrùn àti gbà pàṣẹ nígbà tí wọ́n jáde ele <coughs> túmọ̀ sí pé ní ìyẹn bá ṣe jòkó ní ọ̀bà ara rẹ̀ èèyàn gbọ́dọ̀ mójútó gbálùkì yá màlẹ̀ ṣe ní gbàjẹ́ tó ọba ti kà á kún ìwọ náà ló sì ra rẹ̀ oníkálukú wa a lè rí àwíjàre kan wíwájú ọlọ́run pé lọ́fà láàfin ṣe dáadáa ju wípé afàsìkò wa ṣòfò láyé àfi ráàlì lọ. No. ọlọ́run mẹ́sàn sọ alọkan ẹni tí ó suku rẹ̀ sòfò wọ́n mẹ́sàn sọ alọkan ẹni tí ó suku rẹ̀ láti سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك